bá wa sọ pé ẹni tó bá ṣe lé ìsìyánu èyàn ọ̀yàpá wa man ya'si Allah wa rasulahu ẹnikẹ́ni tó bá yapa sí òfin ọlọ́run ọba látara wípé kò lò ó gẹ́gẹ́ bí ó ṣe fi ránjíṣẹ́ ńlá Muhammad sallallahu alaihi wa sallam faqad dalla dalalan mubina ó ti ṣìnà ìṣìnà tó fojú hàn kọ́lọ́wọ́ yàrá yàrá ló jẹ́ pé gbogbo ìgbà àwọn alùsùnàlẹ̀ àwọn eléyìí alùkún wá nìwọ alùbídà subhanallah àwọn onísúnà bẹ́ẹ̀ ni àwọn oníkún wá nìwọ àwọn oníbídà subhanallah ẹni tó bá fẹ́ jẹjà níwájú ọlọ́run ọba níjọ́ gbẹ̀ndàlùkíyàmù àfi kíni àfi kó ṣe tàmásùkù bí sunnati nabiyina sallallahu alayhi wa sallam kama jaa bihi salafuna salih gẹ́gẹ́ bí àwọn ẹni retí kọjá lọ bí wọ́n ṣe gbà ní kéwù fún wa kọ́lọ́ mọ́sàdé kọ́rọ̀ àlọ́ náà. ويرون الاجتهاد ويرون الاجتهاد فيما خفي من الامر بقدر الضروره. نعم. pé ká wá fa òfin yọ ká ṣègbìyànjú ká ṣe ìṣtìhàd lórí nǹkan tí ààrí kedere tó fẹ́ ṣe bọ́ pamọ́ ó pọn dandan bùkátà wà fún. Náà. لرأي أحد حتى يكون كلامه موافقا للكتاب والسنة. نعم. ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà wọ́n wá ní sọ pé nta àfa alágbájá ba ti sọ òun nìkan ní àforí àfọ̀hún ìbá àmọ́ mẹ́rin wa. tá a máa ń fẹ́ràn èèyàn tá a ń fẹ́ràn rẹ̀ torí tọ́lọ́wọ́n ọba òun ni wípé ìmú ẹ̀rí ọ̀rọ̀ wá nídẹ̀ ìjọ nítòjìṣẹ́ náà sàlá bó ṣe tú sí kèé forí kèé fi sọ̀rọ̀ ọlọ́run ọba sọ báyìí àwọn sa òjíṣẹ́ náà sàn islam tó báyìí àlàyé àwọn sàbẹ̀ lórí rẹ̀ ni nínú àwọn àlàyé yìí o èyí tó fẹsẹ̀ múlẹ̀ jù ẹ lọ wò ń bí báyìí ẹ lọ wò ń bí báyìí wọ́n ń ṣàlàyé nàbísọ ibi tó bá wá èrè tó bá wá tọ́sọ́nà wá ìtọ́sọ́nà lọ sọ́dọ̀ alùsùnà ọ̀jọ̀mọ́ àfa torí pé kí ni ara ní kò fẹ́ dá ọ lóhùn lórí tó ń bi léèrè kò sì gbọ́dọ̀ mọ́ dáhùn. ìbẹ̀rù pé ǹjẹ́ bí òun léèrè tẹ́mọ̀ pé ẹni tọrọ rẹ̀ bá rí báwọn kó tó sọ harafi kan yọ̀gbọ́n ó yẹbẹyẹbẹ kóun wọn máa tara wípé òun sọ̀rọ̀ kọ́mọ wá kó sí pàkútí ọlọ́run bá yọ gbẹ̀ndẹ̀ àlìkíyàmù lànà òyìnbó kẹ́ ẹni lọ́ọ̀sù subhanahu wa torí pé ń fàìn fún ọlọ́run ọba ọlọ́run ọba wíwáyé tọ́lọ́run ọba ọba wíwáyé ńkọ́ tọ́lá ọ̀rọ̀ àwígbà ńkọ́ iná iná màá ń kọ́lẹ̀ ẹ̀yìn máa lẹ́ máa kú fọlìyẹ̀tọ̀fọ́ wá mọ́kànlá fúnà ẹ̀ńtọ́ bá gba nǹkan sọ lọ́dọ̀ mi tí ì sọ kó làtìlẹ̀ ayé ń bí kọ́ ṣáyí ààyè náà lè fúnra rẹ̀ lójijì ṣe náà sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ òfin jẹ́ pé ọ̀rọ̀ súnà kìí ṣe pé ọ̀rọ̀ tìǹù làá kì í ṣe báwọn ọ̀rọ̀ àlàyé àgbọ́yé bá a ṣe ní wọná ká tó wà lè náà là ń sọ. ويعتقدون أن المجتهد يبطئ ويصيب ẹnikẹ́ni tí ń ṣègbìyànjú àáfàá lè ṣe ó lè ṣiṣẹ́ ó lè ṣiṣọ́ ọ̀rọ̀ rẹ̀ dẹ̀ lè wọlé. náà fàyín àsọ́ba fáláwù àjùwọ̀n. gẹ́gẹ́ bá a ṣe sọ síwájú tọ́bọ̀rọ̀ rẹ̀ bá wọlé ló gbà ládàá méjì ládàá gbìyànjú ládàá ìṣekòǹgẹ́ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ jíṣẹ́ náà sọ̀rọ̀ àrọ̀ sọ̀rọ̀. ajúlù ìṣtihad wà ajúlù ìsọ̀bà. ajúlù ìṣtihad wà ajúlù ìsọ̀bà. wàyín àtọ́ha fáláwù ajúlù ìṣtihad pápọ̀tọ̀. tó bá jẹ́ ó ṣe mistake yóò gbà ládàá gbìyànjú àfáàní ọmọ àwọn yìí ọmọ hadith ọgbàlàyé kùránì ọgbọ̀n táríṣì wa ìtàn Islam gbogbo ohun tí ń sọ kìí ṣe pé ń sọ tìfẹ́ nítorí pé ni ọ̀ǹdàálẹ̀ bó ṣe wá ọba àlọ́lọ́run ń sọ. kò látara yìí pé ń ṣe tó pínfín tó pínfín òun náà tún ṣe mistake jẹlẹmọ làáyé bẹ̀rẹ̀ ó ṣe mistake tó yọ gbà ìgbìyànjú tó ṣe but ọ̀rọ̀ rẹ̀ ò bá mu kò ṣe kóńgẹ́ kò ní gbaládé yìí ètò yẹ pé méjèèjì lọ wọlé ló gbalada méjì. fàkìláfù ìdáhùn fílmọ̀sá ìlú ìṣèhàdíyà la yu'tabu al-adawa náà nítorí náà àṣé tí wọ́n bá yapa táwọn àfáà bá yapa lórí ọ̀rọ̀ kan tó jẹ́ pé ọ̀rọ̀ tá a lè ṣègbìyànjú lórí rẹ̀ ni eyín ò lè wá fà yí pé kí wọ́n wá máa kí wọ́n wá sọra wọn di football ká wá sọ wọn di football club kọ́ wá di enmity ìkórira àfáwọn á àfáwọn ah, ìṣàrẹ là àfáàní ntọ́sọ òmu ni àdúrà lásìkò àdúrà lásìkò káwọn á sọ káwọn á mọ débi pé àwọn àmọ kórira rẹ ah, ọlọ́mọba ṣe kẹ́ àwọn àfáà wa báyìí báyìí báyìí báyìí àsọ̀tà wọ́n là kọ́lọ́run bá kẹwọn nínú kẹ́yìn ni pé kó jẹ́ wọn rágbọ̀ yìí nínú tí kò sí ìkẹ́ ọlọ́run ọba tó yí pé kéèyàn gbọ́ ọ̀rọ̀ yìí bó ṣe yẹ kó rí torí tọ́ ọba gbọ́ yìí bó ṣe yẹ kó rí ó rí mú lò bó ṣe yẹ kó lò ó ó tara rẹ̀ sí kí ni ó tara rẹ̀ sórí rẹ̀ ṣùgbọ́n tọ́ ọba gbọ́ yìí subhanallah ó ṣì lò dọ̀láàlì kọ́lọ́wọ́ yà wáyà so nítorí náà pé ọ̀rọ̀ àwọn àfáà yapa síra wọn èyí ẹ̀ ṣe dẹ̀lí àwọn àfáà mẹ́ta wọn àmọ́ fi wọ́n ṣe àpèjúwe lórí eléyìí gbogbo gbà abu abdulrahman abu abdullah wa asadu najd rahmatulah alayhi rahmatan wasa sheikh muhammad nasiru al-albani sheikh abdulaziz bin baz àti sheikh muhammad salih ibn al-Uthaymin rahmatullahi alayhi rahmatan wasi'a ò ní fẹ́ẹ̀ rí masala kan lórí masáìlì fòrìyà tẹ́nu wọn ti kú kàṣífọ́tù sọláàtì bàbá àlùbáyé kàtí sífọ́tù sọláàtì bàbá bùnbà kàtí bàbá sọ́ọ̀lì ìbùnà tẹ̀mí ọ̀nà wọn ti ẹ̀ papọ̀ sọ́yìn wọ̀lọ́lá sọ́yìn wọ̀lọ́lá ta ló rẹ tó àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn nínú gbogbo àwọn àfa àsìkò wọn hajj pa wọn kọ tábàdé sọ̀rọ̀ àkídà bàbá bàbá mo bá gbìn àníyàn hajj bàbá Albani wà nù sheikh sọlẹ mi náà tẹmí wọn àjòkò àwọn mẹ́tẹ̀ẹ̀ta àrùn mẹ́tẹ̀ẹ̀ta àjòkò. tí a bá ti mú ọ̀rọ̀ àkídà bàbá mú bá zọ wọn à ń sáré tábà ti mú ọ̀rọ̀ wá lórí ibi fiqh wọn sọ pé kí bàbá sọ́lé ibùnú ọ̀sẹ̀ mi kọ́ kọ́ dáhùn tọ́rọ̀ bá ti di ọ̀rọ̀ wípé kí lòjíṣẹ́ ńlá sọ sọlára sọlá wọn ni abu abdulrahman ọyá bá àsìkò wa tí wọ́n fẹ́ kírun bàbá mubaz ní abu abdulrahman ìwọ lọ èyàn alalibani alalibani rárá ìwọ la mi ra ìwọ la ṣáájú ní rárá ìwọ lọ mọ àdìsí ju gbogbo wa lọ ìwọ lọ onímọ̀ jùlọ ìwọ lọ ṣáájú tẹ bá ní ṣáájú zuru láti o èmi ọ̀ fagun ni o bójìṣẹ́ ńlá ṣe máa fagun o ìwọ òjìṣẹ́ ńlá ní kí o wọ́n a ah, ìwọ́n ta bàbá tó ti tẹ́lẹ̀ bá a kí máa so. hali àwọn wọn ní sọ pé torí pé wọn ní yíwù tọ́ta kura wọn á di pé kí náà fà á dáwà ti di irúwọ́ ògiri wá ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n bọ́ ságbo wọ́n yẹ kẹ́yìn wá lé kéwú olúkálukú fẹ́ hàn kéde ṣèǹtẹ̀yàn fi ṣe léyìn ọba lọ àwọn tí wọ́n ródòdó sọ wọ́n ń bẹ̀rù wípé kọ́lọ́mù ọba gbà lọ́wọ́ àwọn lẹ́sìn ìwọ tó ṣe ti mọ́ lọ ọba dúró gidigidigidigidi àwa ni jàmá lágbájá àwa ni jàmá àwọn kìíní kò má kàkà sọ òní kàkà pé subhanallah musiba fitna ìlànàkò fitan kìí sí ojú ọ̀nà àdìsúná ọ̀jọ̀má dọ́gbọ́n sọ̀rọ̀ dọ́gbọ́n ta sí wọn lábẹ́ láti fi yẹpẹrẹ wọn. láti fi pèpè lọ sórí ọ̀rọ̀ ara rẹ̀ torí pé kíni kí ló fà ọgọ́rọ̀ kìí sọ lọ́hùn àtòjíṣẹ́ rẹ̀ ni wọ́n ń pèpè lọ ọ̀dọ́ orí ara wọn ni wọ́n ń pèpè sí wá wò mí wá mọ̀ mí wàhùbùzùwò yọ̀kùtà òwò tó bá fẹ́ kí wọ́n mọ̀ ọ́ dẹni ìgbàgbé. ṣùgbọ́n tó o bá fẹ́ kí wọ́n mọ ọlọ́run kí lọ sọ nadara Allahu fọ sami'a kama sami'aha ọlọ́run ọba ọ̀tàn ìmọ̀lẹ̀ ẹnìkan tó gbọ́ ọ̀rọ̀ tó wá fẹ́ mú lò gẹ́gẹ́ bó ṣe gbọ́ ìmọ̀lẹ̀ ọlọ́run ọba máa ń bá ẹ̀yìn bá nta pèpè sídìí wọn ni Allah subhanahu wa ta'ala bó ṣiṣẹ́ náà sàn sàn ti pè báwọn ẹni àkọ́kọ́ ṣe gbọ́ yé pẹ̀lú àgbọ́yé yìí pé àwọn míì lè mọ ọ̀nà kan náà lájọ wà ṣùgbọ́n àlàyé láàmà ń ṣe pẹ̀lẹ́rì kìí ṣe wípé a wọ́n ti bàdá alágbájá ẹ̀dẹ̀ tó dín íńtánẹ́ẹ̀tì ti ìṣẹ̀lẹ̀ lóríṣiríṣi ńlá àwọn èèyàn lòmí ọ̀wà máa fi gbogbo gbogbo gbèsè ayé wọn tí wọ́n ti tí wọ́n dalẹ̀ lórí wọn ti bàdá wọ́n ti bàdá alágbájá àti lágbájá wọ́n ti bàdá rẹ̀ kínníkínní àà ah, ó ti wọ́n ti wọ́n ti lóhùn gan náà gbọ́yé nǹkan kan wọ́n ti lẹ̀ ẹ́ wọ́n ti jẹ́ kínní wọ́n ti jẹ́ kínní jágẹjẹgẹ gbogbo àwọn tí wọ́n lè ń sọ ọ̀rọ̀ yìí kò sí fọ́nà kamínà ìgbésí ayé rẹ̀ kọ́lá wọn bá kọ́ ẹ̀ náà. bọ́ọ̀lù yóò ṣubú báyìí gbogbo báyìí. àwọn alùsùnà wọ́n máa fẹ́ràn ara wọn ni ṣébi tẹ́lẹ̀ èsì tiẹ̀ dé ni jẹ́mi náà ó tún tẹ̀síwájú pẹ̀lú tèmi wa fi dhalika falyatanafasil mutanafisun ìmọ̀ lera wa lérè ìmọ̀ díje ní. bí ọba adẹ́dà gẹ́gẹ́ bó jìṣẹ́ náírà àṣọlá ti gbé kalẹ̀ yìí ní àṣùnà máa ṣe kì í ṣe wípé káwa máa kórìíra ara wọn mùsùlùmí kórìíra ọmọlàkejì káfẹ́ tó wá mọ̀ sọ ẹni tó jẹ́ wípé ó dúró lójú ọ̀nà kì a gbọ́dọ̀ ní kíni ọkàn tó gbòòrò ah, wọn níbi tí islam nìkan ló ní jarh wa ta'dil ẹni tá a fẹ́ gba ọ̀rọ̀ lọ́wọ́ rẹ̀ níbo ló dáa sí níbo ló kù sí síbi tó kù sí wọn ṣé yọ tàbá náà sùn síbi tó dáa sí wọn ṣé yọ wọn pé lágbájá àáfàá ni ó ní mà báyìí ó ní mà báyìí ó ní mà báyìí lẹ́kìn fi ṣe tẹ̀sẹ̀ yòrò ṣùgbọ́n èlùbọ́ ṣíà ọgbọ̀n lù ú àṣetọ́rọ̀ bá ti di nǹkan tó jẹ́ pé wọ́n fẹ́ lọ sí nahiyatul aqida tàbí tó ti jẹ́ pé nǹkan tó jọmọ́ ọ̀rọ̀ àwọn sàábé wọn ò tiẹ̀ wọn ò ní gba ọ̀rọ̀ rẹ̀ lọ títí lágbájá ó nímọ̀ ó ṣe bá ó ṣe bá ó ṣe walakin huwa mu'tazili ṣùgbọ́n mu'tazila ni wọ́n sọ ni wọ́n lágbájá ó nímọ̀ bá walakinahu murji ṣùgbọ́n murji ni wọ́n sọ pẹ̀lẹ́rì àwọn ni ó tún wá wá wọ́n lọ sọ pé a ah, ìrìjáàrù tí wọ́n sọ ń pa rẹ̀ kò múlẹ̀ sí tí wọ́n sí àti wọ́n lẹ̀ mọ́ wọn kò mọ lára kò mọ pẹ̀lẹ́ rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí ẹ̀rí tó fi jẹ́ pé kí ni àní sọ nǹkan lórí ọmọlàkejì tó fi wá di pé ń jọ gbẹ̀ǹdẹ̀ àlìkìyàmọ̀ ọlọ́run ọba wa sọ pé ká wá dìfẹ́ǹdì rẹ̀ tá a jẹ̀bi rí dìfẹ́ǹdì. Imam Bukhari rahmatullahi alayhi rahmatullahi wasa yìí máa sá fún irú gbogbo nǹkan báwọn. ìbára tí máa lò yìí máa pẹ́ ọ̀rọ̀ ni wọ́n nítorí pé òkòkò ní díjọ́ gbèndé àlìkíyàmà kọ́lá wọn bá lọ pé kó wọn á tó ń sọ kọ́ mọ́ wa di wàhálà fún òní gbangba jọ́ gbèndé lára yọ máa pẹ́ ó lè sọ pé àwọn nǹkan pọ̀ lọ́dọ̀ rẹ̀ tó jẹ́ pé ẹ̀rí tá a rí kò sí gbà lọ́wọ́ rẹ̀ irú ẹ̀kọ́ báyìí ni akẹ́kọ̀ọ́ ló gbọ́dọ̀ fi ṣe ìwà wò láti fi jẹ́ pé kí ni kó má bàa tẹ̀bà tí tí kọ̀ọ̀kan nínú ọ̀rọ̀ kó má bàa kó lè bàa yẹrí kó lè bàa roko járí kọ́lọ́ wọn fi ràn án wọ́n yìí wọ́n mi bá ẹrù gbàgbọ́. náà wọ́n máa jẹ́ alágbọ̀rọ̀ fún ara wọn tí ọba di wípé ọfẹ wọn máa kúnra wọn lọ́wọ́ tí nǹkan bá dẹ̀ fẹ́ lé fúnra wọn wọn á máa ṣègbìyànjú láti mú aburú aburú kù. wọ́n sọ́lù báyìí lóhùn kọ́lùfà báyìí. wọ́n máa kírun lẹ́yìn ara wọn. lágbájá tó bá ti fẹ́ jókòó tó bá fẹ́ dìde kì í ṣe jẹ́ sẹ́tìlì ìsìtìrà nítorí náà ní kírun lẹ́yìn rẹ̀ kódà níjẹ́ ṣáájú subhanallah jésù ọ̀sìn sá mọ́sálásí fúrẹ́ ẹ̀yà sí. àwọn màlìkíyà wọ́n lẹ́nu tó bá ti jésù ẹ̀tì sísèrà wọ́n ní yóò ṣe bàdí torí bó ṣàlékún lórí òun nínú wọn sọ bẹ́ẹ̀. Ibn Arabi al-Maliki al-Faqih máàlìkì lábàá wọn ni kí wọ́n mú kọ́bùlì wá torókó òun rìn sí agbègbè hadith wọ́n lẹ́yìn tí o ṣe jẹ̀rọ sọ́tìlì ìsra àbò ní kó mú gba ìkọ̀bìlì wa ń gbọ́ ọgbọ́n tí àwọn amọ́dàbò rẹ̀ sọ yìí pé ẹni tó bá ṣe iye sọ́tìlì ìsra kó kó mú bàdì wa torí kó ti ṣàlékún lórí ìlú ṣùgbọ́n òun tiẹ̀ ó rìn ìsàgbègbè hadith ẹni tó àbá aládìsí ṣẹ̀wẹ̀ ojo ní kọ̀bẹ́nì kan sọ̀tà ẹni jí rẹ̀ rí lè jí ń pa ọdún kí clinical operation kí ló jíṣẹ́ ńlá sọ ní sallallahu alaihi wasallam tó nítorí jíṣẹ́ ńlá sallallahu alaihi wasallam ẹ̀rí ni ẹnì kankan bá àmà lò nítorí ṣe òjíṣẹ́ ńlá sọ báwo dẹ̀ ṣe ẹ̀rí ẹnì kankan bá àmà lò wọ́n ní àbáwọn ni kí wọ́n mú kọ̀bùdù wá torí yí pé wọ́n fi súnà lẹ̀ láì ṣe máàlì tilẹ̀ ọsọ tún ẹ onye awọn àwọn àṣàbù awọn àwọn jàmá wa àwọn mẹ́lẹ́ àbù wa kan àwọn kan sọ wípé ẹni ṣe jẹ́ sọ́tẹ̀lẹ̀ ìsira kó mú bàdí wa torí ti ṣàlékún lórí ìwọ́n ní ọ̀rọ̀ yín sọ̀rọ̀ àbáwọn ẹni tí wọ́n sọ báwọn ni kí wọ́n mú ká mú kọ̀bìlì wa torí wọ́n ti fi súnà kálẹ̀ láìsè aláwọ̀ tàbí ìmáàmù

o ti sọ àbá rẹ̀ di kí ó ti sọ di nàbí o ti sọ àwùjọ làánì lá àbá mi sọ báyìí wọ́n mẹ́rìí báyìí wọ́n mẹ́rìí báyìí wọ́n mẹ́rìí báyìí wá gbogbo àwọn tí wọ́n sọ ìdàkejì tí ìrẹ́rìí tó jẹun tó jẹun lẹ́gbẹ̀ẹ́ rí àfa mi ẹ̀rí lọ́rọ̀ òun lọ́rọ̀ tí ọba ti sẹ́yìn. نعم مع مع اختلافهم في بعض المسائل الفرعية bí wọ́n ṣe jẹ́ pé wọ́n yapa síra wọn tó nínú àwọn àgbọ́yé ọ̀rọ̀ ẹ̀sìn kọ̀ọ̀kan tó wọ́n ń kírun lẹ́yìn ara wọn. ولا يلزمون أحدا من المسلمين التقيد بمذهب فقه فقه المعين أو على فقه المعين àwọn alùsùnà ọ̀jọ̀má wọ́n sọ pé dandan o ọgbọ́dọ̀ tẹ̀lé mọ́dàbù kan ọgbọ́dọ̀ jẹ máàlìkì ní tọ́ba jẹ máàlìkì ọ̀lẹ́sìn àsọjẹ ọ̀rọ̀ ni ọgbọ́dọ̀ jẹ hannafi tọ́ba ti jẹ hannafai kìí sara rẹ̀ ọ̀rọ̀kọ̀rọ̀ ni ọgbọ́dọ̀ tó ti jẹ́ ṣàfihì ẹ̀sìn ilé òpé pé jẹ́ hambali hambali ti jẹ́ hambali ọ̀lẹ́sìn ọ̀rọ̀ bùtùrù ni ntọ́ gbọ́dọ̀ jẹ́ òun lẹni tó jẹ́ pé ń pẹ̀lú tó dá lérí àlàyé náà bí àlàyé ọ̀rọ̀ òjíṣẹ́ náà bí àwọn àfáà ṣe ṣàlàyé rẹ̀ nítorí ilé nígbà míì ó sì nǹkan míì nítorí ó dúró lé lórí ọ́fíìsì ti máàlìkì tòró ń lọ lẹ́rìí ń bẹ̀ jù nígbà míì ó ṣe nǹkan míì tó dúró lé lórí ni ń lọ ó lè jẹ́ nto n tó dúró imam hanbali ráàyè rẹ̀ ọ̀rọ̀ ọrụ ọrụ níbi èyí ọrụ dẹ̀ ṣe ọ̀rọ̀ ọrụ dúró lé imam shafi ọrụ tiẹ̀ lọ́yẹjú ń gbà yìí torí pé bó ṣe múlẹ̀ dóko tó fẹsẹ̀ múlẹ̀ tó ńlá ń tẹ̀lé a Málíkì làwọn àwọn ìkáwọ́ ọmọ yà mú hadith kan wá tó sọ pé òjìṣẹ́ náà zàzà ń dáwọ́ lẹ́kẹ́ o. gbogbo nùsùsù tó fẹsẹ̀ múlẹ̀ a Nàìjíríà. ee jíjà ní míkàtì wa ṣé wáyé mi ìṣẹ̀lẹ̀ ní lẹ́yìn tó jíṣẹ́ lásàrà sọ́là lọ́tà jẹ́ngẹ́jẹ́ngẹ́ ọ̀rọ̀ nù ọ̀rọ̀ yín sọ̀rọ̀ ọ̀rọ̀ yín sọ̀rọ̀ pàà rárá kí lè rí kí lè rí kí ni text kí ni nọ́ọ̀sù wọ́n nínú àwọn sàbó ìgan tí wọ́n bá ya palẹ̀ lórí èwo ló fẹsẹ̀ múlẹ̀ jù èwo ni rájà èwo ni mọ̀rẹ́jọ́ ta mo pé a gbọ́dọ̀ tẹ̀lé mọ́sáàbù kan mọ́sáàbù kan ṣoṣo a gbọ́dọ̀ tẹ̀lé ni wípé òjíṣẹ́ ńlá ṣàlàyé rẹ̀ báyìí àwọn sàbí mu lò báyìí ntẹ́ni wọn kò sí jù ní pé ọgbọ́dọ̀ yẹ máàlìkì ọgbọ́dọ̀ yẹ ṣáfì ọgbọ́dọ̀ yẹ ọ̀záì ọgbọ́dọ̀ yẹ ìhíní ká máa mú ọ̀rọ̀ àfáà kan kọ́ wa máa fi tẹ ọ̀rọ̀ jíṣẹ́ ńlá rí sallallahu alaihi wasallam ìṣekúṣe ni. ولكن لا يرون أيضا بحثا بذلك إذا كان اتباعا لا تقليدا لا ọtẹlẹ máàlìkì o ẹ̀rí máàlìkì tó mú wá bí eléyìí yẹn jújù ní táwọn yòókù mú wá lọ pẹ̀lú ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ báyìí bẹ́ẹ̀sì lórí òyìn kìí ṣe taklid ló ṣe ìtìbá ló ṣe ó tẹ̀lé àfa àwọn ni ó tẹ̀lé ẹ̀rí àfa àwọn kìí ṣe pé ó tẹ̀lé ìbá ọba àmọ́ rẹ̀ lè òrí kankan mú gbogbo tó bá láti sọ náà sáni. وعلى المسلم أن ينتقل من مذهب إلى مذهب إلى آخر لقوة الدليل. نعم ló fi jẹ́ pé ọ̀nà yẹn fún gbogbo mùsùlùmí tó bá tiẹ̀ wà lórí mọ́sáàbù kan tó bá wá rí wípé nǹkan tó wá ṣẹlẹ̀ yìí o mọ́sáàbù míì ló ní ẹ̀rí tó kúnná ju tí wọ́n mọ́sáàbù tó dúró lé lórí nílọ kò fi síbẹ̀ rárá ibi tẹ́ẹ̀dì wáyé. tó ń túmọ̀ sí ni pé kìí ṣe mọ́sáàbù láàdúró lé lórí ẹ̀rí láàdúró lé lórí bọ́lọ́wọ́n ọba ṣe mú wá tó jíṣẹ́ náà sàlám ṣàlàyé rẹ̀ táwọn àgbóyé àwọn ẹni àkọ́kọ́ tó dẹ̀ múnádóko lórí rẹ̀. وطالب العلم إذا كانت عنده أهلية tí ẹni tí ń wá mọ̀ طالب العلم ọgbọ́n lárúbáwá yìí. ó lè ka Kùránì ó ní àwọn kọ̀wáì àwọn tá à ń fi yọ òfin ó ní gbogbo àwọn òṣùwọ̀n yìí lọ́wọ́ tá a fa àyè bá sọ̀rọ̀ ó lè fọ́ sí wẹ́wẹ́ pé pẹ̀lú ntọ́sọ̀ yìí pẹ̀lú ntọ́sọ̀ pẹ̀lú ntọ́sọ̀ yìí yìí náà sọ̀rọ̀ ẹ̀rí ẹ̀rí tó dá lórí píríncípù báyìí kọ̀wáì báyìí. Ah! ọ̀rọ̀ àfáà yìí kan káàtó torí wípé ọ̀rọ̀ àfáà yìí ló mẹ́rin báyìí wá mẹ́rin báyìí wá tó dá lórí báyìí ẹni tí iṣẹ́ ń bẹ ń wájú rẹ̀ tó pọ̀ jù onítọ́lùbẹ̀lẹ̀ lò torí pé kí ni kò gbọ́dọ̀ fi síbì kan nígbà tí ò tí ì rí ẹ̀rí tó múnádóko ìbáà jẹ́ ọgbọ́dọ̀ tọpinpin sámú kọ́mọ́ fi jẹ́ wípé àkíran ń tó dúró lé lórí kìí ṣe pé ìfẹ́ inú wípé ó ń tẹ̀ rẹ̀ but ń tẹ̀lé àáfáà rẹ̀ ní pẹ̀lẹ́rì tó tọ́dẹ̀ tẹ́ǹtì ń wá mọ̀ tó ti wá ní àwọn òṣùwọ̀n yastati'u an ya'rifa biha adillata al-a'imma. tó jẹ́ wípé ó lè mọ àwọn ẹ̀rí tí àwọn àwọn àfa ńláńlá yìí tí wọ́n fi ń sọ tí wọ́n ń sọ. alẹ́ an ya'mila biha. náà ọwa ó jẹ́ pọn dandan lé lórí wípé kọ́ wa mú kó mú kó ṣàṣà kọ́ wa dúró lórí nǹkan pé tó lórí tí wọ́n sọ ẹ̀rí báyìí ẹ̀rí báyìí ẹ̀rí báyìí o ibi tí mo dúró sí ní pẹ̀lẹ́ rí náà wọ̀yán tasiru ní mazhabu imam fi mas'alatin ila mazhabu ila mazhabu imam akhar yọ wá sún sísún tí ń sún ni sún sísún pẹ̀lẹ́ rí o lè kú òní mazhabu kọ́ bọ́ sílẹ̀ ọkọ̀ kan kí àwọn kìí sí káwọn sọ wípé à àwọn eléyìí wọn ò ní mazhabu wọn kàn ń fò ká ní débi tá a bá gbọ́ ọ̀rọ̀ míì tí wọ́n fi ń júwe àwọn tí wọ́n dúró lórí dáadáa yìí ẹ sọ pé bá ẹ rò pé bá wọ́n ti di àwọn eléyìí wọn ò lójú ọ̀nà wọn ò àwọn ọmọ a táwọn eléyìí àwọn aládìsí làwọn ń tẹ̀lé wọn ò ń subhanallah ẹni tí ń sọ̀rọ̀ yìí sí mo fi ọlọ́run ọba búra tọ́ba ní kọ́ kan fatia subhanallah ó kó àwọn àṣà àti ọkọ̀ àpẹẹrẹ subhanallah náà. أقوى أقوى Na وأرجح فقها نعم tí ẹni tí ń wá mọ̀ kó sún kúrò níbi tó bá dúró lé lórí tó bá ti di pé ọ̀rẹ́ yìí tó gbóná tó fẹsẹ̀ nílẹ̀ yìí tó dúró lórí tẹ́lẹ̀ lọ lórí masala kan a tó dúró lé lórí tẹ́lẹ̀ ni ọ̀rẹ́ yìí tó kúnná ju ìrù lọ ẹ̀rí gidi tí èyí ṣe àwòhàn tí èyí ṣe fantasy àwọn jàǹkárí wọ̀rọ̀ rárá àwọn tó fẹsẹ̀ múlẹ̀ nínú ìṣesí ọba á ah, eléyìí jẹun eléyìí ṣe báyìí kìí ṣe àwọn ọ̀hán àwọn fantasy ti ń jẹun lórí àwọn èèyàn káàkiri ní ṣẹ̀ṣẹ̀ láti ṣẹ̀tọ̀ àníyàn rárá èyí ni. ولا يجوز له الأخذ بقول أحد دون أن يعرف دليله. tọ́ba ti jẹ́ awáyìmọ̀ báyìí ó ti dèèwọ̀ fún wípé kó dúró lórí nǹkan kan láì jẹ́ pé ó mọ ẹ̀rí àwọn yòókù ó mọ ẹ̀rí pé á ilé ìsọba ìdí tó fi sọ ni ìdí tó fi sọ ni ó rí sọ ń bí kò rí sọ ń bí ibi tó ti sọ ni ibi tó ti sọ ni ntọ́pamọ́ fún ni àdìsí tó fi sọ̀rọ̀ yìí àdìsí yẹn lẹ àgbóyè àdìsí wọn ò ló báwọn wọ́n ṣe lónìí bàbá ọkàn dandan. yànnàhùn yusuf bidalika mukallida. torí tó bá ń takú sórí ẹ̀rí kan ṣoṣo tí ò wá ẹ̀rí yòókù bó ṣe fẹsẹ̀ rinlẹ̀ tó tọkàn takú sí wípé a ah, èmi ti rélé iná wo bòmíì mà òun náà ti di mọ̀kálìbì nù ẹni tí ń fi fọlú fọlú sẹ̀sìn tí èsì pé ẹ̀sìn rẹ̀ ọ̀dá lórí ẹ̀rí وعليه أن يبذل ما يستطيعه من النذر في الاختلاف حتى يتوجه لديه شيء نعم ọ̀rọ̀ yẹn ni tọ́jú bí ń wá kó ṣe ìgbìyànjú àti ṣe òfin tó tó àwọn ẹ̀rí fanfa tí bá ń bẹ láàrin àwọn àfa tàbí ọ̀rọ̀ tí wọ́n fi jomi tóró ọ̀rọ̀ lè rí wọn kó kó èyí tó bá wá ní kó máa gbé síta kì í ṣe wípé kó sọ wípé à. òun ti dúró lórí eléyìí ètò òun ti dúró lórí ẹ̀yìn rẹ̀ bá àmáyé kóró tó kó aṣọ pé òun takú síbẹ̀ ẹ̀ la yóò sira rẹ̀ lọ́nà yóò dẹ̀ sàwọn èèyàn lọ́nà. na fàyín lámì yìí kí n hu tàbíjẹ́. tí ọba wa lè tí èsẹ́ni tọ́jú ọwá dé ibì kan kò wá lè sọ pàtó pé èyí lọ fẹsẹ̀ múlẹ̀ jù gbogbo wọn lórí pé áá. ọ̀rọ̀ ni a sàkó kalẹ̀ èwo là wá fi ṣe ọ̀sọ̀rọ̀ tó múlẹ̀ jù ó kú káàtó fún wọn láti wá débẹ̀ wọn nà tọ́ba wa rí bá kọ́. yíṣu hukmahu hukmul aami. ọ̀rọ̀ rẹ̀ yóò di ọ̀rọ̀ general tọ́ nílẹ̀ jù. kí lọ̀rọ̀ general àáfàá báyìí tá a mọ̀ wípé ẹni ọlọ́run ọba ni ọ̀páyà àwọn ọba ó ní mọ̀ ó ṣe báyìí ó ṣe báyìí ó ṣe báyìí ntọ́sọ lórí nǹkan báyìí ni torí kò ní òṣùwọ̀n tí ó fi wá mú ètò tó ń tẹ̀sùn wọ̀n jù nínú gbogbo ọ̀rọ̀ yìí wọ́n ní ah àwọn afá àsọ̀bá àwọn afá àsọ̀bá àwọn afá àsọ̀bá àwọn afá àbáyé náà sọ̀bá afá náà sọ̀bá àwọn afá àsọ nílùú wa bí pé pẹ̀lú situation táwa wà yìí o eléyìí fọkànbalẹ̀ sí eré àwa ń bì ó lè sọ̀rọ̀ torí pé kí ni ẹ̀rí gbogbo wọn ni a kó kalẹ̀ gbogbo wọn rí sọ àwa ní kò wá ní irinṣẹ́ lọ́wọ́ tí ó fi sọ pé tọ̀ pàtó bọ́rọ̀ ṣe rí ni kó mú kan nínú wọn gbogbo ṣe jẹ́ wípé ẹni tó jẹ́ wípé kò ní mà kìí sáfa kò ní mà kò mọ kankan wọ́n dẹ̀ fẹ́ fẹ́ fẹ́ ẹni tó bá rí ah, ẹni ọlọ́run ọba nì wà lágbègbè rẹ̀ tí ì sọ̀rọ̀ fẹ́nu tí máa rìn.

náà eléyìí ló fi wá yí pé kìí ṣe ń téèyàn já pépé lé lórí ìtẹ̀lé súnà kìí ṣe ń tí kìí ṣe ojú ọ̀nà ìkọlẹ̀ ojú ọ̀nà aṣẹ́ ni ojú ọ̀nà àtọpinpin ni ojú ọ̀nà máa ìmọ̀ síwájú ní gbogbo ìgbà ni kìí ṣe ojú ọ̀nà ń fi jẹ́ wípé. àwọn onísúnà ọ̀lẹ́hun kàlámù bá tẹ̀lé àwọn ọ̀lẹ́ tí wọ́n ń sọ pé súnà súnà ọ̀rọ̀ bùtù lónìí kò fẹsẹ̀ múlẹ̀ torí pípín tọ́ba mọ́ tí wọ́n ń ṣe ìgbìyànjú tí wọ́n ń ṣe bí wọ́n ń kó tó di pé wọ́n sọ̀rọ̀ kó tó di pé wọ́n ṣe nǹkan kan ìtọpinpin tí wọ́n ń ṣe àwọn òru tí wọ́n ti fi ṣàìsùn ọ̀sán tí wọ́n ti pé bí mọ́nú tí wọ́n ráyè ń jẹ kó tó di pé wọ́n wá sọ pé a ṣe rí nǹkan báyìí o báyìí báyìí báyìí ni a dúró lé lórí tí ó fi jáde láyé yọmọ yìí theistic fáàrù fún gbólóhùn náàtì àpèjúwe tó júwe fi júwe wọn pé ọ̀lẹ ni wọ́n tí è jáde láyé yọmọ yọmọ ṣe istic fáàrù. ìyá nẹ́bí la yóò sínú nọ́bọ̀ fi dẹ̀lé

position rẹ̀ mọ́dàbù rẹ̀ mọ́dàbù àáfà tó bá ṣe fọ́tọ́wà fún lé àáfà báyìí sọ báyìí ìgbọ́ ìmọ̀ntẹ́nì kankan ìgbọ́n kankan tá àáfà mi sàáfà wa kan sọ lórí rẹ̀ rí but tá àáfà wa báyìí sọ lórí rẹ̀ gẹ́gẹ́ bí kò sí jihadi nísìn dípò wípé a lè máa kó ẹrù ṣọ́wà kò sí tọ́ ṣé àwọn kan tí wọ́n wá ní tí wọ́n mú sóko ẹrú tí wọ́n dẹ̀ ṣì ń lò lóko ẹrú ṣé a lè wá máa rà wọ́n ká máa lò wọ́n ní ń ṣe ń lo ẹrú. فعلوا جرم نباوا الشيك عبد العزيز بن باز رحمة الله عليه ورحمة الله عليه ها تورو باري باي هذا قد سنتا مني قويدا كبلي كن قويدا كبلي الأصل في الفرج التحريم ń tá a mà nípìlẹ̀ lórí ọ̀rọ̀ abẹ́ òní pé èèwọ̀ ni a gbọ́dọ̀ súnmọ́ obìnrin oní obìnrin tí ì bá ṣe pé akudu wà ń bẹ̀. sọ̀yí wà lọ́lá sọ̀yí. wala aqlu fil insan gbogbo ọmọ ẹ̀dọ́ ènìyàn nípìlẹ̀ ń tá òní wípé ọmọ ni freeborn ni kì í sẹ́wù lórí kọ́ ìdà ìwà awẹ̀ báyìí àwọn tí wọ́n mú lóko ẹrú tí wọ́n wà níbòmíì a lè rà wọ́n láti fi tánràn bí tàrí rẹ̀ lọ́kọ̀ọ̀ pé á ọ̀dà ẹ ti mú lẹ́rú èlò lẹ́ẹ̀ta ìbá ìyẹn ta ọ̀rà ọ̀wá rẹ̀ ẹ ti mú lẹ́rú èló ni yẹn tà ibà láàtà ibà ni mo lè rà ẹ dúnàdúrà ọ̀rà òfun olówó wọn òfurì rẹ̀ ṣùgbọ́n kì í ṣe pé kọ́ wá ra ọmọbìnrin kọ́ wá máa súnmọ́ tọ́ ọ bá súnmọ́ tọ́ ọ bá rà tán tó firi rẹ̀ o lè ṣe khitba tọ́ ló wọ́n fi ọ ẹ̀ tọ́ ní rárá o ṣe mi ṣe ọ̀là ẹ̀ ọmọ bá tiẹ̀ lọ.

fitna tí yóò ṣẹlẹ̀ yóò tako ẹ̀sìn ju kádà padà sí àwọn kọ̀wá yìí bá wọn bá ṣe ṣàlàyé yẹn ọlọ́wọ́ àlọ́. فالواجب عليه أن يسأل أهل العلم بالكتاب والسنة قال الله تبارك وتعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. ẹni tó jẹ́ tọ́lẹ̀ bìlẹ̀ ẹni tó sì gbìyànjú báyìí ó ṣe gbogbo gbìyànjú ọwọ́ adé ibi tó jẹ́ wípé a àti lọ́wájú ọ̀wọ́ àtìmọ́ torí pé kò sí kò mọ èyí tó fẹsẹ̀ rinlẹ̀ jù nínú ọ̀rọ̀ òfin kó béèrè lọ́wọ́ àwọn tó bá jẹ́ pé ó jẹ́ àlùsùnà tó jẹ́ pé position tó hold ni lórí rẹ̀ sọ pé a mi rí ẹ̀rí kan tó yẹ ara mi lórí bọ́dé ń báyìí sọ نعم وأهل السنة والجماعة يقولون نعم نعم يقولون إن الفكرة في الدين لا يقين ولا يستقيم إلا بعلم إلا بالعلم والعمل معه Awas السنة والجماعة إن شاء الله láti round it up kìí ṣe wípé kéèyàn kan jẹ́ encyclopedic library. Ah! kò sí tó béèrè lọ́wọ́ rẹ̀ tí o ṣàlàyé ṣùgbọ́n kò mú lò eléyìí ní sàálù súnà ìmà àmúlò ní ìmà ẹ̀rí ni àlàyé ni àgbóyé ni a gbọ́dọ̀ rí nínú ìṣesí tí ọba ti sí ìṣesí ń information lásán kì í sí mọ̀mọ́ òfin jẹ́ pé alùsùnà ìjọba. wọ́n á máa ń ṣe àmúlò ju ọ̀rọ̀ tí wọ́n máa sọ gan lọ. wọ à lọ exercises zikiri ká zikiri jẹ̀mọ́ yìí tí ò sí táìmù fún iṣẹ́ pọ̀ ńlẹ̀ rẹpẹtẹ táwọn èèyàn ọgọrọ ọmọkùnrin àánú jù ń ń kò ríyàn á lẹ́lẹ́ rẹ̀ gúnrégé kò àwọn ìmọ̀ òwúrí kò gbọ́ ìmọ̀ kankan yìí aluwa tọba ti sá lọ a iṣẹ́ dáwà tá à ń ṣe iná ni àní wọn láti pa àwọn eléré tọba ti sá jòjòjòjò tó ti lọ sí òtìfẹ́ sọ̀hún òtìfẹ́ sọ̀hún tọba wa. masala tó kéré basit marwa basit marwa tọba bi ọkàn rí ni folokoli korofo pé ah, ntí ò tó nǹkan nínú ọ̀rọ̀ ó rí pé kí ni broda lélẹ̀ ntí ó túmọ̀ sí ni pé tọ́líbù lè yẹlẹ̀ mi ntí fi ṣe broda wood ni yọ wà má yọ tẹ̀lé yọ àmà pèpè sí tirẹ̀ déyàn fi broda alùsùn kìí ṣe wípé wọ́n kàn máa jókòó ti analysis kéwù láì mú lò kí wọ́n sọ níbi polemics academic exercise là inshallah al-karim bí ni a ti gbé ọ̀rọ̀ wa ní ministry kọ́lọ́mọba kò ṣe nírọ̀rùn fún ah, kọ́lọ́mọba kò fi àgbóyè sunna kó kó fi kó jẹ́ lógún fún wa kó lè yẹ ká lè múlò láyé ń bí kó má fi ẹ̀san rẹ̀ dùn wá ní gbangba ọjọ́ gbẹ̀ndẹ̀ alùkìyàmà سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك اللهم صل على محمد وعلى ال بيت على ازواجه وذريته كما صليت على ال ابراهيم انك حميد مجيد وبارك على محمد وعلى ال بيته على زوجك وذريتك وعلى باركت على ابراهيم انك حميد مجيد سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك ان شاء الله الكريم questions you are next week ان شاء الله كلام معكم شوي بعنانا السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونستعين ونستغفره ونعوذ بالله من شرور انفسنا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 كما صليت على آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل بيت الأزواج والذرية كما باركت على آل إبراهيم إنك حميد مجيد أما بعد السلام عليكم ورحمة الله وبركاته àfi ọpẹ́ fún ọba lẹ́dà Allah subhanahu wa àkókò ìjòkó wa ní àárọ̀ yìí ìdí ọpẹ́ wa pọ̀ pàápàá jùlọ tí a fi ń dúpẹ́ fún ọba dẹ́dà Allah subhanahu wa ta'ala.